alhamdulilayi ìbéèrè alákọ̀ọ́kọ́ wọ́n ní tí wọ́n bá jẹ́ káfíìrì tó wàá sọ gbólóhùn la ilaha illallah kẹ́yìn kó tó di kókó láyé ṣé yọ wà lìjánà bẹ́ẹ̀ ni lópin ìgbà tó bá ti kó sọ la ilaha illallah lẹ́ni tó máa túmọ̀ rẹ̀ tó sì máa pé látàrí bẹ́ẹ̀ òun ti di mùsùlùmí tó bá jẹ́ pé ní tó wí kẹ́yìn láyé nù yọ wà lìjánà. gẹ́gẹ́ bí ó ti ṣe ṣẹlẹ̀ láyé anabi wa muhammed sallallahu alayhi wa sallam bí ọmọ yahudi kan sáré anabi wa gbọ́ nípa ọbẹ̀ wò bàtọ́ wa dọ́dọ̀ rẹ̀ ó wá ní kọ́ ọmọ yẹn sọ ti rí i pé yóò kú ńkọ̀ ká kú ọmọ yẹn wá sọ lẹ́yìn ìgbà tí bàbá rẹ̀ ti ní dá anabi lóhùn torí gbàtà anabi sọ fún bàbá rẹ̀ bàbá náà àti ìyá kébà nàbì ti ṣe sọnù àdéhìí tẹ́lẹ̀ náà bàbá wa sọ fún pé ọtẹ abal qasim tẹ̀lé ntí bàbá qasim ní kò ṣe ọmọ wa ni la ilaha illallah anabi wa ni alhamdulilahi alladhi anqadhahu bi minan nar mo dúpẹ́ fọlọ́n tó fi mí là níbi àti wọná tó ń ọmọ yìí ọmọ bẹ nípò pé pọ̀ kú ńlọgba islam yọ wọ alìjánà láì kò ṣe sọ láti kan fọlọ tọ oníbèrè wa tún fi ti fìràwọnà ń fi ń ṣe àpèjúwe ìpèsè bí fìràwọnà náà sọ la ilaha illallah ọkàn yìí kí ló dé tí ò fi wúlò fóun eléyìí jẹ́ àpèjúwe fún ọ kó lè bá a dá mọ̀ pé kìí ṣe gbogbo ẹni tó bá sọ la ilaha ni ó wúlò fún ẹni tó bá sọ la ilaha illallah ṣáájú kó tó kú tó sì jẹ́ pé ó pé májẹ̀mú rẹ̀ yóò wúlò fún nítorí pé la ilaha illallah kọ́kọ́rọ́ àlìjáná ni ṣùgbọ́n kì í ṣe gbogbo kọ́kọ́rọ́ ló lè ṣí gbogbo àgádágodo eyín wọn gbọ́dọ̀ jọra wọn téyín wọn bá ti jọra wọn kò ní í sí torí ẹ̀ ńlọ ṣe jẹ́ pé fìràhùnà ìgbà tí parun dé torí wípé ha òun lọ ní lọ́gá amantu an la ilaha illa alladhi amanat bihi banu israel wa ana min almuslimin al'ana wa qad asayta qabl ẹ gbọ́ bá wí tọ́lọ̀ sọ fún mi ìgbà yìí làárọ̀ kí ló dé tó gbọ́rọ̀ tẹ́lẹ̀ láti sọ pé Fíráúnà ni bàbá ìgbà yìí làárọ̀ torí pé ó ti yẹ kọ́ gbọ́rọ̀ tipẹ́ ẹ wá dúró àmì tánàbí Musa mú wa àmì kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan títí dórí mẹ́sàn-án ṣùgbọ́n Fir'auna kọ̀ títí tá nàbì Musa fi sọ pé laqad alimtu ya Fir'aunu innaka lamathbura ó ti wá yé mi dájú kó lórí ibú ni wọ́n Fir'auna yìí sẹ́wọ̀n ké <laughs> nǹkan ti dójú àmì mẹ́ o kéèyàn sọ fódìdí Fir'auna olórí ibú ńlá bó ti ṣe nílá tó lórí ibú o ti níwájú ẹ̀ tí èsì pẹ́ lọ jíṣẹ́ fún o ti yé mi kó lórí ibú ni ọ́ anabi musa sì ti bẹ lọ torí pé àdúrà anabi musa ló gbà ó ní wọ́n ló fún Fíráúnà àtàwọn èèyàn rẹ̀ lọ́lá ńlẹ̀ ayé torí kí wọ́n lè bá a máa fi ṣì àwọn èèyàn lọ́nà ọlọ́run fi èdídí di ọkàn wọn má jẹ́ kí wọ́n gbàgbọ́ títí tí wọ́n fi rí ìyà ńlá ó rí ìyà ńlá wa gbàgbọ́ ṣé ó wúlò kò lè wúlò al-ana wa qad asayta qabl nínú àdìsí tó fẹsẹ̀ rinlẹ̀ malayika jibril ń sọ nípa àṣẹlẹ ifá nàbí wa muhammad sallallahu alayhi wa sallam ó ní ìbáṣepọ̀ wà ń bẹ̀ ní lọ́jọ́ yìí tí èmi àti àwọn malayika tá ń kó ẹrẹ̀ tá ń dàbò Firaun náà lẹ́nu káwọ́ pé kí ni la ilaha illallah wa wọ́n ń kó bò lẹ́nu pé ń bò ń bẹ̀ ń bò ń bẹ̀ torí ẹ̀ kò lè wúlò fún un náà torí ẹ̀ ló ṣe jẹ́ pé táwọn náà máa ń sọ la ilaha illallah àfi ká mójútó májẹ̀mú rẹ̀ ilmun yaqinun. وإخلاص وصدقك مع محبة وانقياد والقبول لها وزيد ثامنها الكفران منك بما سوى الإله من الأوثان قد أولها أو مجم مجوي أقول لك بسرى لا إله إلا الله أي جبل ينترى رجاني لا إله إلا الله سيفا ولو فوين wọ́n sọ la ilaha illallah ibi tá ti sọ ètùtù ọdún eégún àbẹ́ rí nǹkan mẹ́ wọ́n fẹ́ bọ̀ òkè ìbàdàn wọ́n wá ṣe ètùtù kan wọ́n ṣe ètùtù kan ibi tá ti ṣe ọlọ́run á ní kí máńgò kan rí bọ́kọ́ bọ́ lórí wọ́n ní la ilaha illallah sọ́wọ́lọ́ ìwọ bá mọ̀ tó ma la ilaha illallah ọlọ́ba wọn jókòó di òòsà àbẹ́ rí nǹkan mẹ́ ẹni tí sọ la ilaha illallah tó sọ pé òkè ó tún gbè wá o ẹ̀rí pé nǹkan eléyìn a'udhu billahi minash shaitan tán lókè rán tí ọ̀sọ́pọ̀lọ́ ń gbìọ̀ so nítorí sọ pé wa ma yu'minu aktharuhum billahi illa wa hum mushrikun ọ̀pọ̀lọpọ̀ wọn ọ̀gbọ́lọ́ ń gbọ́ àfikọ́jẹ́ pọ̀ sẹ́bọ̀ náà tún ni wọn ọlọ́run sànù wa. ṣe kí ni dájọ́ nínú Islam àwọn náà wà ń kí ni ń jẹ́ torí pé tí ọba ti yí ẹni tí wọn bá léèrè ó náà náà rí bẹ́ẹ̀ Onye ní ni ìdájọ́ Islam ma ọ bí pé kí ni jẹ́ ẹ̀há ó ní kóbìnrin ó bojú á ṣe nkọ jẹ́ ẹ̀há lọ́dọ̀ tí ẹ̀yin kọ́ ṣé ìtumọ̀ rẹ̀ ah, Yorùbá nìyẹn o lọ́dọ̀ àwọn Yorùbá ẹha tán sọ yẹn kóbìnrin tí wà tí mo rò pé yé wa ìtumọ̀ ẹ̀ hàn yẹn ni yọ ọmọ wà nù always ẹgbẹ́dẹ̀ yorùbá wọn ni wọ́n ha wọ́n ha sóyẹ wọ́n ha bọ̀dà àwọn ọ̀tá ẹ̀sìn Islam kan wá wà ó àwọn wá lo wẹ́ẹ̀dì yẹn wọ́n ní kí ló dé tí wọ́n ha wọn ni wọ́n ni ni wọ́n ni. rò pé yé wa àwa wa sọ pé gbólóǹgàn ọ̀dà lílo ọ̀dà àwọn obìnrin tí ń sẹ́sì àwọn obìnrin tí ń tẹ̀lé tọ́lọ̀ ọ̀dà jùlọ àbí ọ̀dà jùlọ aha ẹ̀rí pé àwọn kan sí gbólóhùn yẹn lò wípé ńgbà tó yẹ kó dara lẹ́yìn àwọn kan yẹn ha yín so nítorí délé àwọn obìnrin tí ń sẹ́sì tí ń tẹ̀lé tọ́lọ̀ kí lọ́lọ́ sọ waqarna fi buyutikunna ẹgbàlẹ́ yín jókòó wala tabarrajna tabarrujal jahiliyyatil ula ẹ má máa bẹ́ jáde ká ẹ máa fò jáde bí wọ́n ṣe máa fò jáde bẹ́ jáde gbọ́sọ̀ jáde láyé ojú dúdú sọ àmọ́ ẹ bá wá ń béèrè kóbìnrin wa ni ìdájọ́ rẹ̀ àrẹ̀sìn wa ni ṣé ẹ̀yin tí wọ́n bá pè nǹkan lára wa sẹ́ẹ̀sì àbẹ́ ní sí nàám àbẹ́ ẹ̀ máa béèrè sọ́ra yẹn ni àbí yẹn no máa béèrè pé sọ́ra yẹn ni àbí yẹn ìbéèrè ọ̀nwó ẹni tí ó tù ọ lẹ̀ ẹ ok wọ́n kú ti sọ pé kì í ṣe ọ̀ràn àyàn ara ẹ̀sìn wa ni so lábẹ́ ẹ̀sìn wa náà kan ó tún túmọ̀ sí pọ́nrán àyàn ni àmọ́ ntẹ́yìn ó fi bẹ̀rẹ̀ ni pé ara ẹ̀sìn wa ni Abdullahi ibn Umar radiyallahu anhuma gẹ́gẹ́ sí wa nù Muwatta àti imaamu Malik ẹnìkan kan bi ni ẹ jọ kí ni dájọ́ salatul witr kí ni dájọ́ salatul witr ó awtara nabiyyu sallallahu alayhi wa sallam wa awtara al anabi ṣe wítìrì àwọn mùsùlùmí náà ṣe wítìrì ó ní àwàjíbàtún hì sọ̀rọ̀ yẹn ni ó ní àwùtara nàbí sallallahu alaihi wasallam wà àwùtara mùsùlùmí anabi ṣe wítìrì àwọn mùsùlùmí ṣe wítìrì. mo rò pé yé wa torí òun retí kó sọ pé kìí ṣe ọ̀ràn yẹn kọ́ ya máa sùn rẹ̀ eléyìí jẹba torí ẹ̀jẹ̀ bá ti rẹ́ nìkan ti ń bẹ̀rẹ̀ pé sọ̀rọ̀ ni àbí sọ̀rọ̀ yẹn nǹkan tó fẹ́ fàyọ nítorí fẹ́ fàyọ ni pé òun ọ̀fẹ́ tẹ̀lé nítorí fẹ́ fàyọ ni pé òun ọ̀fẹ́ tẹ̀lé wọ́n ní kí ni ìdájọ́ káwọn máa fowó kórùn kò sí tó burú bẹ́ẹ̀ tẹ̀ ń bá ń ṣe nǹkan oṣù àti rọ́bà tòwú tẹ̀ ń bá ń ṣe nǹkan oṣù kò sí tó burú bẹ́ẹ̀ nítorí wípé tẹ̀ ń bá ń ṣe nǹkan oṣù ẹ̀ ní sàlùwàlà àmọ́ tẹ̀ ẹ̀ bá ṣe nǹkan oṣù ẹ̀ sàlùwàlà òfin ọlọ́run dá lórí pé wàmsáhù bẹ́ẹ̀ ro òsèkùn ẹ̀ fomi pa gbogbo orí yín tówu bá sì ti ń bẹ láàrin irun àti ọwọ́ tá a fẹ́ fi pa orí omi ò ní kan orí ọ̀rọ̀ pé yín wa torí di eléyìí kọ́mọ̀bà máa di wàhálà pé gbogbo ìgbà tó bá sálọ àlọ́ òtù gbogbo ìgbà tó bá sálọ àlọ́ òtù má fi dirí rẹ̀ ńgbà tó o bá ṣe nǹkan oṣù tó o bá ṣe nǹkan oṣù o lè fi dirí àmọ́ pẹ̀lú májẹ̀mú ìgbà tó ń ṣe nǹkan oṣù náà pẹ̀lú májẹ̀mú o gbọ́dọ̀ fowó kúnnù rẹ tí irun rẹ ó fi gùn ju bó ṣe wà lọ tó bá fòwú àbí rọ́bà kún sẹ́mi káwọn obìnrin máa ń attachment àwọn ọrùn kan fún oògùn tó àwọn àbí kan ìyá dìrì ó sì fẹ́ kí gbogbo ọjọ́ra wọn tó yọ àmọ́ gíòwù yọ àmọ́ fi kún irun àbí rọ́bà kún fi kúnrun tí irun ó fi gùn anabi ni la'ana Allahu al-wasila wal-mustawsila ìyá dìrì tó bá yín fi kún Al-Imam An-Nawawi ó ní kò wọn fi kún kò bá jẹ́ mi wọn fi kún ọ̀wọ́nú ẹ̀ ẹni tó bá wa fi nǹkan kún àti ẹni tó ní ẹ bá fi kún ọlọ́run lànà o ajẹ́pẹ́ tẹ́ ẹ̀ máa ń sin nǹkan oṣù ẹ lè fowó dérí tẹ́ bá ti parí nǹkan oṣù tẹ́ ẹ̀ máa sin lọ́hùn ẹ yọ òwú lórí àbí rọ́bà ọjọ́ bó ṣe jẹ́ wọ́n ní so àdéhìí méjèèjì papọ̀ àdéhìí tó sọ ni àtọwọ́ tó ní ọ̀kanú rẹ̀ wọ́n ń pè kò sí sísopọ̀ kọjá tẹ́lẹ̀ náà yẹn ni pé níta mọ̀ gbogbo méjèèjì ni tọba sọ pọ́wọ́ ọ̀tún àtọwọ́ sí ọ̀sẹ̀ lọ. o pé wa wọn náà ọwọ rẹ méjèèjì ọ̀tún ni tọba sọ tọba ní ọwọ rẹ ọtún lọ. bó ṣe ní sọ obìnrin lè sí nínú ilé dáadáa inú ilé ti ní rí nìkan à ó ń ṣe sọláàt ah, tó bá jẹ́ pé ń ṣe sọláàt gbogbo ara rẹ ni ó bò yóò bo òkè ẹsẹ̀ rẹ̀ àmọ́ kìí sọ̀rọ̀ yẹn ni kó bo yẹn ni pé tá a sọ tọwọ tó bá gbàgẹ̀rẹ̀ tó lọlẹ̀ débi kó bo òkè ẹsẹ̀ rẹ̀ ó ti dà kódà kó ṣe inú ilé rẹ̀ ó ṣe kọ́kọ́ rẹ̀ nìkan lọ́wọ́ à ń bẹ̀ rahman torí pé wájú ọlọ́run lọ́wọ́ ìdájọ́ tó de sọ láti nù tó ojú rẹ̀ yóò sì júlẹ̀ yóò tún sí ọwọ́ rẹ̀ lẹ̀ àtẹ́lẹwọ́ rẹ̀ yóò sì lẹ̀ nínú ilé bẹ́ẹ̀ náà ni tí wọ́n á ṣe sọ láti nínú mọ́ṣáláṣí lókùn ìgbà tọkùnrin ọlọ́kùnrin ọba ti ní rí àmọ́ tọkùnrin ọlọ́kùnrin ọba tún rí yóò tún bójú rẹ̀ ganu mọ́ṣáláṣí yẹn. eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mìíràn wọ́n ní kíni bẹ́ńbẹ́ kíni ń bò kíni wọ́n rí tó fi fẹ́ ẹ jẹ́ bó ti ṣe jẹ́ mìíràn. wọ́n lóbìnrin tó bá ti wọ́n láwọn gbọ́ tí máa ń se nǹkan oṣù ọlọ́run ní gba sọ̀láàtì rẹ̀ láì borí pé tí máa ń se nǹkan oṣù torí tí máa ń se nǹkan oṣù kò ní ṣe sọ̀láàtì rẹ ní bá ti dàgbà débi pé gbogbo obìnrin tó bá ti bàlágà ara nígbà tí eléyìí pàtàkì láwùjọ wa pé láwùjọ wa ẹlòmíín sẹ́sìn nínú àwọn obìnrin yẹn ṣùgbọ́n tó ṣe pé ó lè jẹ́ pé bọ́ǹfò lásọ tí ń ti fi ṣe sọ̀láàtì díẹ̀ ló fi tayọ okùn rẹ̀ ẹlòmíì gan gbogbo apá rẹ̀ ní ọ̀hàn ta yọ àrọ̀ amúbòrí kan bíi handkerchief yóò fi sórí tí wọ́n bá sọ fún pé ah kọ̀tọ́ kéèyàn ṣe bá Allah will not look at that ah he will look at that kọ́ tètè mà lónìí ẹ̀hẹ́n torí pé òfin tó gbogbo ara rẹ̀ ọgbọ́dọ̀ gbogbo ara rẹ̀ àwọn màmá màmá wa náà tó ṣe pé wọ́n máa ró sọ aṣọ ríro kò sí nínú tó yẹ kóbìnrin ọmọ gbé jáde aṣọ ríro tóbìnrin bá ró sọ kò sí nínú tó yẹ kó máa gbé jáde. ya ayyuhan nabi kulli azwajik wa banatik wa nisa'il mu'minin yudnina alayhinna min jalabibihin dhalika adna. أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما kí ló dé wọ́n ní àwọn obìnrin mùsùlùmí àwọn ìyàwó ànábì àtàwọn ọmọ ànábì àti gbogbo obìnrin mùsùlùmí tí wọ́n bá jáde lé kí wọ́n gbé aṣọ gbàgẹ̀rẹ̀ wọn wọ̀ ẹ gbé aṣọ gbàgẹ̀rẹ̀ lórí ìròyìn òun ni gbọ́sọ̀ pamọ́ ẹ ní máa gbọ́ láhàn tẹ́ bá jáde tẹ́ ẹ rásọ tẹ́ ẹ róun ó ti fi gbogbo ọ̀sọ́ hàn kò bá sírí sòṣùpá sọ tá a gbé gbàgẹ̀rẹ̀ láti orí tó wálẹ̀ ó ti bà sí rí kò sínú pé ẹ wọ sọ ṣùgbọ́n ìhòòhò lẹ́wà kò ní rí bẹ́ẹ̀ torí ẹ a kú oríire o àwa tá ń tẹ̀lé tọ́lọ́run lágbọ́n abẹ́hùn ká gbìyànjú láti rí pa amójútẹ́sìn wa àgbọ̀dọ̀ fẹ̀sìn wa ṣeré ká má jẹ́ni tó jẹ́ pé torí pọ́ lọ́kọ níṣẹ́ ń wọ̀ níjọ́ tọkọ bá ti kọ́ ọ lẹ́bàá ẹ̀ sì dáàmà àdánwò nù ọlọ́mọdé ara dánwò torí di eléyìí ẹni tí bá ń sẹ́sì ọlọ́kọ̀kọ̀ lọ́kọ orí pé ń sẹ́sì náà ni ọ wà wà àbùdù rabbaka hatta ya'tiyaka al-yaqin máa sin olúwa rẹ títí tí kò fi dé ni. ọlọ́lọ́ sọ pé fa aynama tuwallu fa thamma wajhu Allah gbogbo bíkíbi tẹ́ ẹ bá kọjú sí ibẹ̀ yẹn lójú ọlọ́ ẹ. Eh, àlàyé rẹ̀ ibn abbas ti ṣe fún wa torí káwọ ọmọ àmọ́ tabalá àmọ́ túmọ̀ rẹ̀ àkàmọ tútù kùtù ibn abbas ti túmọ̀ rẹ̀ fún wa ó lé lẹ́yìn jẹ tarìnrìn àjò tarìnrìn àjò tó wá kíbla tó gbìyànjú títí tí ò rí ibikíbi tó bá kọjú sí alikíbla rẹ̀ ibikíbi tó bá kọjú sí alikíbla rẹ̀ eléyàn ni túmọ̀ rẹ̀ eléyàn ni túmọ̀ rẹ̀ ar-rashid wọn ní sókò ọlọ́ọ̀ni kí sókò yéésù kọlọ àdìsí tó fẹsẹ̀ rìn ló mú wa kò sí nínú orúkọ lọ torí ẹni tó máa sọ ní Rashid á sọ pé Rashid ẹni fàálì for lambs àbí kẹ́ ẹ sọ pé Rashid ó dìpẹ́ǹdì lórí èwo wọn fún un ṣé Rashid àbí Rashid àmọ́ kìí ṣe àbùdú ar-Rashid àmọ́ tó bá ti ní àbùdú náà ní ká ẹ máa fi pe ẹ̀yọ́ kékeré sọ kọ́lọ́ ní Rashidu àbùdú tí ò ní tùmọ̀ tiẹ̀ mo rò pé yé tẹ́lẹ̀ ń jẹba bẹ́ẹ̀ náà ni sọbúr sọbúr so àtirọ àbí àbí aliyakin oní ìsopọ̀ lọ tẹ́lẹ̀ ní fi àbùdù sí lẹ́yìn náà àǹfààní nù pé dábàá sọmọ ló kọ àwọn olùmọ̀tọ́ wa ń tòsí wa ká lọ́ máa bí wọ́n léèrè tó bá tiẹ̀ jẹ́ pé pé ní Abdulrasheed ìmáàmù ló pé abdulrasheed ni sẹ́mu kí n dọ́tà rẹ̀ máa ń pé kì í sẹ́ abdulrasheed pé ìmáàmù ló wí bí ẹja lọ́dọ̀ ìmáàmù ẹ̀ pé bá dọ́dọ̀ ìmáàmù ìmáàmù náà lè pé ah, mo rò pé abdul ni sẹ́mu ah, pé ìmáàmù ọgbọ̀n ju máàmù lọ mo rò pé abdul yẹ kó wà mẹ́ àgọ́ ah, yẹ kó sí mẹ́ eléyìí ń jẹba wọn lẹ dárúkọ tafsir Qurtubi ẹ dárúkọ tafsir Ibn Abbas tẹfsiri tó wà pọ̀ a lè dákọ̀ gbogbo ẹ̀ àkànṣọ mẹ́ta pé tó bá ti ní mẹ́ta ó ti tó torí pé tí nǹkan bá pọ̀ orí mélòó ni ti máa bẹ̀rẹ̀ mẹ́ta náà tẹfsiri tọ́bẹ́rì tẹfsiri ibn kathir tẹfsiri al-Baghawi wà ilá lọ́dọ̀ alùsùn nàgà tẹfsiri tó wà tábà ní àdàkọ̀ gbogbo ẹ̀ ilé òkun nínú rẹ̀ náà ni tẹfsiri al náà wà but ó tóbi ó ti tóbi ó ti tọ́bẹ́rì náà tóbi ẹ̀rí pé mo ní tágbára rẹ̀ bá ka àmọ́ Ibn Kathir rọ mọ ń wọn ba bákan náà Al-Baghawi òun náà mọ ń wọn ba gbogbo eléyìí agbára ká eléyìí jẹba eléyìí tó túmọ̀ sí pé ó yẹ ká tún ní library nínú ìlú èrò mọ́sálásí ńlá báyìí ó yẹ library ó wà ń bẹ gbogbo tẹ̀fsíìrì yẹn kó wà ń bẹ tẹ́pá lọ́ọ́ research àwọn tí ń kẹ́kọ̀ọ́ wọ́n lè lọ ṣe research ń wọ́n sì lẹ́ni tí ń sọ bẹ́ẹ̀ á ní kámẹ́rà tí wọ́n máa sọ ẹni fẹ́ mú tírà kan wọnú agbádá rẹ̀ á mà hmm. so gbogbo eléyìí ń bẹ́ẹ̀ nu tó ẹ káwọn olówó owó ṣe olówó tí ń fi àti wà lìjẹ́nà ara ń tẹ́lẹ̀ ṣe nìyẹn yọjẹ waqfun lillah wọ́n yìí tà wọ́n yìí rà wọ́n yìí bóyàn wọ́n yìí jogun rẹ̀ yóò máa bẹ́ńbẹ́ máa damati samawati wal ard lópin ìgbà tí ilé ayé bá ń bẹ ẹ wá wòye èèyàn tí ó wàá gbé tí ó kà ẹ wòye ládàá tẹ́ gbà torí ẹ̀ ló ṣe jẹ́ pé ní irú mọ́ṣáláṣí anabi sallallahu alayhi wa sallam mọ́ṣáláṣí Mẹ́kà gbogbo àwọn tí ń ṣe masters degree phd degree wọn ò bùkátà kan lọ sí university wọn lọ research gbogbo tíra tẹ nídìí ń bẹ mọ́ṣáláṣí náà ẹ máa research ń bẹ àwa náà ẹ jẹ́ káwọn náà ṣe bẹ́ẹ̀ mọ̀nà à ń fẹ́ kí lọ́síwájú ọba wa ara lọ́síwájú nù ká yọ àyè kan ká ṣe ní general library káwọn èèyàn ọmọ wa research ń bẹ gbogbo tíra tó bá ti kà ẹ fẹ́ ẹnìkan bẹ̀ kó ní ọmọ gbowó sùn ẹnìkan láàárọ̀ ẹnìkan lọ́sàn ẹnìkan lálẹ́ èèyàn mẹ́ta nu àwọn tó rí sẹ́nu adúpẹ́ fọlọ́ so wàhá kẹdà wọ́n ní alimajaz ṣé a sì lè pé kò sí majaz inú alukur'an ṣé ìwọ sọ pé irọ́ ń bẹ inú alukur'an naam aha tó bá ti gbà pé irọ́ ń bá ń bẹ inú alukur'an kò sì sí irọ́ inú alukur'an ọlọ́run ti ń la àánú kúrọ̀ só náà ni wọ́n mọ parọ́ ẹlẹ́yìí jẹ́ bẹ́ẹ̀ torí ẹ̀ ló wa al-Sheikh al-Amin al-Shinqiti bàbá tó kọ tafsiri Adwa'ul Bayan bi idahil qur'an bil qur'an wọ́n ṣe tírà kan daf'ul majaz an ayil kitab kò sí majaz nínú àwọn ayal qur'an tó bá ra Adwa'ul Bayan tó bá musa ní volume tó parí rẹ̀ wọ́n tẹ tírà yẹn náà so wàá rí àlàyé tó kún bẹ́ẹ̀ láti mọ̀ pé majaz ò lè sínú gbogbo tí ń bẹ lórí rẹ̀ ó náà ni wasalul qarya ẹ bìlú yẹn léèrè bó láti bìlú léèrè ìlú ògiri àmọ́ bìlú nígbà tí èsì pé nǹkan ń ṣèyàn tí èsì pé wọ́n ti tọ́jú èèyàn rí àmọ́ wá bí ògiri léèrè fawajada jidaran yuridu an yanqab wọ́n wá bá ògiri kan pàdé ògiri yẹn ń gbèrò láti wó bóòlù ògiri ṣe ń gbèrò láti wó àbí òye gbogbo eléyìí wọ́n máa pè ní majaz tó gbogbo ẹ ní baba fèsì fún wọn ni eléyìí uslubun arabi èdè lárúbáwá ni wasalil kọ́ríya wọ́n yẹ sọ pé ẹ bìlú léèrè àyàfi téèyàn bá ń bẹ́ńbẹ́ wọ́n yẹ sọ pé alkọ́ríya àfi téèyàn bá ń bẹ́ńbẹ́ téèyàn ọba sí ń lù wọ́n sọ pé kọ́ríya tún xaaliya kọ́ríya tún xọ́ọ̀wìyà ìlú tó ti dahoro awkàlẹ́dì marra ala kọ́ríyatin wàhíyà xọ́ọ̀wìyà tún ala curushiya tí ìlú bá ti dahoro wọn ò ní pè kọ́ríya lásán torí rẹ̀ ńgbà táwọn ọmọ ìyá Yusuf tí wọ́n sọ fún bàbá wọn pé ẹ bí léèrè yẹn ní bàbá àlù kọ̀ọ̀sẹ̀ nídìí pé wọ́n pa nǹkan kan rẹ́ nítorí pé àwọn gbọ́n wọ́n yẹ sọ pé ẹbí lú léèrè àyàfi kọjá pé èèyàn ń bẹ́ lù tí ìlú bá ti da oró wọn ò ní sọ pé kọ́ríà wọ́n yà sọ pé ìlú tó ti da oró bákan náà jidaran yuridu an yanqab kí ló burú kọjá pé ògiri lérò ń gbà sọ pé ògiri ò lè lérò ń ńgbà tí ọlọ́kàn ṣe bá wà nù èèyàn nù laysal amru fillah kal amru fin nas ọ̀rọ̀ lọ́dọ̀ ọlọ́nkọ̀ ọ̀rọ̀ lọ́dọ̀ Ọlọ́run ngbàtọ́ lọ sọ pé yusabbihu lillahi ma fi samawati wa ma fi al-ard gbogbo ntí bẹ́ẹ̀ nu sọ́mà àti ilẹ̀ ń sàfọ̀mọ́ fọlọ́ sógìrì láhàn ni àfọ̀mọ́ ò ní í ṣe gbogbo àwọn bọ́tú wọ̀tà yìí so òun náà ń sàfọ̀mọ́ fọlọ́ ahọ́n wò lónìí sẹ́mi pé lọ́dọ̀ tiwa léèyàn lẹ́vù á sọ pé sọ́lá hàn ni aha tọ́lọ́mbà wa sọ pé ògiri yà ń gbèrò láti wọ ń gbèrò àbí ó ń gbèrò lóòótọ́ ṣebí gi la kùkù tẹ gi lànàbì ń ṣe kútùbà lórí ẹ gbàtà nàbì dá sí tí ò ṣe kútùbà lórí ẹ mà kí ni kí n ṣe ṣebí sunkún ni ń sunkún tí gbogbo sàábà gbọ́ ẹnu wọn ló fi sunkún. sọ nítorí ẹ kó ṣe jẹ nù eléyìí jẹ kó ti ṣe jẹ àmọ́ ọ̀rọ̀ pé màjáàzì àwọn afitú láti kí alukurani kò ṣe déédéé o nítorí pé àwọn onímàjáàzì sọ nǹkan kan ní ìtumọ̀ alákọ̀ọ́kọ́ yẹjú zòrọ́fọ̀rọ̀ a lè pé kèésò ńlá gbàlérò ṣé nǹkan kan bẹ nínú alukur'an tá a sọ pé n ta wíwù nǹkan la gbàlérò kò sí torí pé kèésì ọmọ gbàlérò irọ́ nù irọ́ sì yẹ kọ́ wọnú ọ̀rọ̀ Ọlọ́run eléyìí jẹ́ bó ṣe jẹ́ wọ́n á ní sọ́tọ́ káwọn máa ṣiṣẹ́ agent kò sí tó burú mbẹ́ lókun ìgbà tẹ̀ bá ti jẹ haram tíyẹn bá ti jẹ haram kò sí tó burú bóòlù ẹsẹ jẹ haram ẹni tí a bá gbalé wọn sanwó kan fún yín agreement fi kíní kan fi kíní kan fi wọn kàn fi fi láìsí ẹka lẹrẹgẹdẹ Ọlọ́run ọba ọfẹ yẹn jẹ ọba yẹn wálé láàrin ijọ kan lẹrí lẹ o ọ yàtọ̀ sáàrin oṣù kan láàrin ọ yàtọ̀ sáàrin ọdún kan láàrin àbí òye wa a sì ń wá lójoojúmọ́ kò sí tàbí ṣùgbọ́n pé wàá lọ lọ́jọ́ kan kọ̀dà bíi kan kọ̀dà bíi kan kọ̀dà tọdún kan gbogbo ẹ̀ ten percent ìyẹn tẹ́ ti wọ ọbẹ̀ káàbí ọwọ́ bẹ̀ ó ti wọ ọbẹ̀ bàjẹ́ why ten percent ìgbà míì thirty percent lọ́yẹ̀ pọ̀ gbà kí ló dé táwọn percentage ẹ̀ ah owó tèmi fẹ́ san ó ṣe di pé bí ẹni wò ó ti mọ iye tí wọ́n gbà ìyẹn jẹ́ nu tí mo bá bọ wálé tá a bá rí léwu nígbà tí ọ̀pẹ iye báyìí lọ sọ fún mi tọ́ba pé ká tó rí iye báyìí lọ sọ fún mi láì ìbìlà pẹ̀lú èlò ni wọ́n sàn bó ṣe yẹ kọ́ jẹ́ nu àmọ́ àtijọ́ gbà ten percent lọ́sàn-án ń bọ́lá àtijọ́ gbà àkọọ́lẹ̀ wo lọ́wà lọ́dọ̀ ọlọ́run pé ten percent ni ẹ máa gbà ṣe ìyànjẹ lélẹ́yìn wọn náà sì nígbà kan yàn jẹ kí ló dé tàn yàn ọmọ làkejì jẹ eléyìí jẹ bó ti ṣe jẹ mọ wọn wá ní tíbọ̀ dáhùn bá fẹ́ ralé fún mọ́mọ́ àwọn sáwọn tún lè gba agent commission lórí rẹ̀ ah bẹ́ẹ̀ bá ti dá láì mọ́ra lórí màmá yín tí wọ́n rà á lé fún náà bí màmá bá kọ́kọ́ kú ìwọ náà lọ wálé wá ṣe bẹ́ẹ̀ náà láti jogún lé abẹ́ẹ̀ rí nǹkan mẹ́ ọjà bó ti ṣe jẹ́jà rè. nígbà táwọn Ànábì sallallahu alaihi wasallam tó sọ pé ìjọ òun yóò pín sí ọ̀nà iná ni gbogbo wọn wọ àyàfẹ́ yọkan tí wọ́n máa bẹ́ nu náà láéláé ni àbí báwo ah nítorí òun náà ní pé nínú àkídà ahli sunnati wal jama'a oníkẹ́nikẹ́ni tí àìdá rẹ̀ bá fi lè gbé wọná tí àìdá rẹ̀ bá fi lè gbé wọná ìmánì rẹ̀ ọ̀yọ́kù nùnà bẹ́ẹ̀ ni ìgbàgbọ́ àwọn ahli sunnati wal jama'a ẹnikẹ́ni tó bá jẹ́ mùsùlùmí tó wá hùwà àìdá kan tó ṣe sábàbí tó fi wọná ìmánì rẹ̀ tó ní yọ padà ṣe sábàbí àti yọ kúrò nínú náà pẹ̀lú ìsìnkú àwọn olùsìnkú yàtọ̀ sí àwọn wàhídìyà gẹ́gẹ́ bí àwọn mọ̀tẹ́sílá àti khawarij ẹni tó bá ti wọnú ní jáde mẹ́ẹ̀mọ́ láéláé lọ́dọ̀ tiwọn. àbí òye wa ìwọ lọ́dọ̀ ahlu sunnati wal jamaa ó ṣeéṣe kí mùsùlùmí ọwọ́ náà àmọ́ kò ní máa bẹ́ńbẹ̀ láéláé nítorí pé Ọlọ́hun dáná fáwọn mùsùlùmí ẹ rí i pé iná tọ́lọ̀ máa sọ̀rọ̀ yóò ní u'iddat lil kafirin àwọn kèfèrí la rẹ̀ fún. so mùsùlùmí lè wọ ọbẹ̀ fúngbà kan o àmọ́ òun ò ní máa bẹ́ńbẹ̀ láéláé tó bá pa ṣìṣe lọ́ba gbéyàn wá náà gẹ́gẹ́ bí ìgbàgbọ́ àwọn ahli sunnati wal jamaa ò ní máa bẹ́ńbẹ̀ láéláé téèyàn bá jẹ́ wàhídìyà àwọn ẹni tó kójú kan làwọn fi ń ríran àyà tó sọ pé jìyà ẹ jìyà náà ni ẹnìkan làwọn rí nínú alukurani àyà tó sọ pé ríkẹ ìkẹ́ ń bẹ àwọn ò ríran rí bẹ́ẹ̀ náà làwọn takfiriya àwọn tiwọn tó bá ti wọ́n náà ti wọ́n nù kò ní í jáde mbẹ́mu bọ̀tulọ́dọ̀ ahli sunnati wal jamaa àwọn ń sọ yìí pé ẹni tí àṣìṣe rẹ̀ tó bá jẹ́ mùsùlùmí táṣìṣe bá gbé wa náà ìmánì rẹ̀ ó padà yọ kúrò nínú iná eléyìí jẹ́ bó ṣe jẹ́ mbà. wọ́n lẹ́ni tó bá sọ pé ànábì ọ̀há alukurani ipò wo la fẹ́ tó sí kò tá a fẹ́ tó sí ni kó ló do burúkú ni kó ló do burúkú aláìmọ̀kan èèyàn tó yẹ kó jẹgba tó bá pélé ẹjọ́ ẹ̀sìn Islam bá ń bẹ̀ ọ yẹ kó jẹ bláàlà ẹ̀gbọ́n tó lọ́wọ́ bá sọ ni la tuharrik bihi lisanaka lita'jala bihi inna alayna jam'ahu wa qur'ana fa idha qara'nahu fattabi' qur'ana thumma inna alayna bayana ọlọ́run sọ pé sanuqri'uka fala tansa láyà yìí ti tọ́ka sí pé anabi ọ̀hà alukur'an sanuqri'uka fala tansa tànàbí ọba wa ọ̀hà alukur'an tá kò sẹ́ni kankan tó ha kò sí ẹni kankan tó ha A! Ah, àwọn èèyàn tiẹ̀ wọ́n si àyà ni wàláì wọ́n si àyà ni kéèyàn máa sọ̀rọ̀ burúkú lẹ́nu bá bá anabi ọ̀ alukurani anabi ò ṣe alukurani ìgbà míì àwọn olódò ló máa ń sọ bẹ́ẹ̀ o ó ti gbìyànjú àti alukurani kò rí ha yóò ní after all anabi gan kúkú alukurani a ìsọkúsọ lọ sọ yẹ o torí anabi òun gángan kódà tẹ ẹ bá wò dáadáa ẹ rí i ọha lórí bọ́lọ̀ ń ṣe sọ̀kalẹ̀ lórí oríṣi ọ̀nà méjèèjì téèyàn máa fi ké ó tún ha lọ́nà yìí pé ó ti hàn kankan tẹ́lẹ̀ ọlọ́run tún la pe léyìn rẹ òun náà tún parẹ́ ó tún ha lọ́nà pé àyà yẹ gbé síwájú eléyìí afẹ́lẹ́ ìsẹ́yìn yóò tún ha bẹ́ẹ̀ la ilaha illallah ìmọ̀ tí ó bùkátà ká jókòó tì ìmọ̀ tó ṣe kọ́lọ̀ ń kàn fi sí lánìí wọ́n ń pè ní ilmu mọ̀wéhíbà ìmọ̀ ẹ̀bùn ni yàtọ̀ sí tiwa wàá jókòó tì wàá hun rí ma ó tún lè má rí ha anabi wa sallallahu alayhi wa alayhi wa sallam ọha alukur'ani sẹlẹ ìjẹbù ti ṣe jẹ ọlọ́nkó fáwọn náà lálùkùránì ha ọlọ́nkó ṣe rọrùn fẹ́ni tó ti ha kọ́ mọ́gbàgbé rẹ̀ ọlọ́nkó ọ̀ràn gbogbo wa lọ́wọ́ subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka.